ẹ o ẹ o ẹ o ẹ kú dédé wòyí o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi lọ́mọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin èní ní ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty two. <laughs> mo wà in advance bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́n àwọn kò tí wọ́n bá ní nǹkan ṣe èèyàn tètè máa kà kó tètè máa yá kíákíá ẹ káàbọ̀ sórí ètò ètò wa ètò yín ètò mi ètò àwọn baba ńlá mi mm, tá a pe àkọlé ẹ̀ ní ọlọ́fin àwórì mo kí ọmọdé mo kí àgbà mo kọkùnrin mo kóbìnrin ẹ kú déédéé wòyí o ọ̀dẹ̀ òdùnbí ṣàlàáfíà ni mo bá gbogbo lé èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ṣàwáwù déédéé náà ni ọmọ kan ṣoṣo tí gbogbo àwórì bí ọmọtádé ṣe ẹfúnṣayọ̀ ọbátúlà ọmọ bíbí sábìtù ajílàrán ẹrùn òjèwé olóbùtújẹ láti ìṣẹ̀rẹ̀ ọlọ́fimúlé èmi lọ́mọ irinwó ọpa ẹgbẹ̀rún àjẹ́ ni mò ń kí wa wípé a kú déédé wò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹtì lè máa gbọ́ mi ẹ káàbọ̀ sórí ètò ètò ọlọ́fin àwórì kí là ń ṣe ní ètò ọlọ́fin àwórì lórí ètò ọlọ́fin àwórì a máa ń sọ nípa ìtàn nípa àwọn ọba ládéládé nípa àwọn baálẹ̀ àti nípa ọmọ ìlú tí a bá rí ọba aládé kan nínú ilẹ̀ Àwórì tí ò ṣe ẹ̀tọ́ fún àwọn ọmọ ìlú àwọn ọmọ ìlú máa ń gbé wá sí ojú fọ́nrán bí níbi tí a ti máa lù ní ìbẹ́ẹ̀bẹ́ẹ́ nígbà tá a bá là á ní ìbẹ́ẹ̀bẹ́ẹ́ tán oníkálukú á wọ́n á mú tiwọn a lè bá àwọn bàbá wa wí ṣùgbọ́n a lè tọ́ wọn sọ́nà ṣùgbọ́n bàbá tó bá sọ wípé àwọn ò fẹ́ ṣèṣe bàbá hmm, a tún máa ṣe bákan náà ṣùgbọ́n ní àṣálẹ́ yìí ohun tí a fẹ́ wá sọ ìdánilẹ́kọ̀ọ́ la mú wá ìdánilẹ́kọ̀ọ́ ni mo mú wá mo mú èsì sí ìtàn kan tí ọ̀gbẹ́ni gbàgànbí àjẹlẹ̀ aníṣọmọ lọ́wọ́ ifá tí wọ́n pa ní bíi oṣù kan àbọ̀ sẹ́yìn ẹ wọ́n pa ìtàn yẹn mo fi rẹ́rìn-ín nítòótọ́ wọ́n ti yọ wọ́n ti yọ wọ́n ti yọ wọ́n ti yọ kó tó di pé wọ́n gbé jáde ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí lábẹ́ bí wọ́n ṣe yọ wọ́n ṣe yọ wọ́n yọ wọ́n jọ wọ́n jọ wọ́n jọ àwọn nǹkan tí kò yẹ kí Eh, Baba wa yẹn kí wọ́n sọ wọ́n sọ wọ́n bóyá nítorí pé òye òye wọn tó ni àbí wọ́n mọ̀ ju eh, gbogbo ehm, àwọn eh, tó ti ṣíwájú wọn mọ̀ nípa ifá tó mọ̀ nípa odù bóyá wọ́n mọ̀ jù wọn lọ ni nítorí pé nígbà tí ẹnìkan máa sọ níbẹ̀ ó ní kí n má sọ pé ìtàn tí pa pé kò lè rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ẹ́ lò tó ọgọ́rùn-ún ọdún nínú ìyá wọn hmm, lẹ́yìn ìgbà tí wọ́n dẹ̀ lo ọgọ́rùn-ún ọdún náà tí wọ́n dé tán tán dáyé tán tán bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ ṣá bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀ mọ́ wọn ní jẹ́ ká fi ibẹ̀ yẹn sílẹ̀ ọyọmọ tó ń sunkún ó yẹ̀yẹ́ ẹ̀ tó ń bẹ̀ ẹ jẹ́ ká fi orin kékeré ká fi wọlé kó tó di wípé a máa bọ́ sí ojú àgbà mi ọlọ́fin àwórì lètò ẹ káàbọ̀ ẹ̀yin ìyá mi ẹ káàbọ̀ ẹ̀yin bàbá mi ẹ bá mi wá ìpèkù kẹ ẹ fìdílé ẹ bá mi fìdílé gbèkù ẹ ṣáà ti máa wà ní òòró ẹni tòótọ́ òòró gangan làbó sùn àwo ẹ káàbọ̀. oníwàní abánilẹ́gbẹ́ rọ̀bì. Àmọ̀kẹ́ oṣù omi bẹ́ẹ̀ni ọmọ Tádé ṣe ó dáwọ́ sẹ́ni kẹ́. Ìfọ̀dùgbà yẹn tíyàwó bá pẹ́ lé ó máa ń dọmọ ni àwọn ilé ìwọ̀n ti pẹ́ lé wọn kì í ṣe ìyàwó mọ́ wọ́n ti dìyà ojú kínní náà fi ń jókòó. <laughs> abọ́ra wa spiritual. ọlọ́wọ́ máa ràn mí lọ́wọ́ afọlọ́njọ́ ní dáwàkálí sí àmọ̀kẹ́ ọba àti làyé ní afọlọ́run.

Eva. Abájọ wa kàwé ilé ọwọ́ àkọlé ìṣẹ́. Ọlọ́run fún èmi lọ́lọ́run fún. Ọba àti ẹni ọba náà lọ ní òye sí ìdíwọ́. Ẹgbẹ́ lọ́pẹ̀ kan ni wàá ní. Àbẹ̀jáde bẹ́ẹ̀ rà mí inú ẹni olúwa ní. àrẹjọlẹ mẹ́ra bí àmọ̀kẹ́ ọmọ tàdé ṣe. ìwọlúwa yàn rẹ àwọn tàdé ṣe. ìwọlúwa yàn rẹ. ọmọ aleluya ni mi o mi ò lè fìdílé mi lẹ̀wọ̀n abíbí wọn ni ọmọ ọba ni mi àdúrà. ẹ̀rẹ́ ò jáde àdúrà náà fi yàgò. tó bàbá ò lè ṣe ṣẹlẹ̀ ò ṣẹ́ṣọ́. láéláé àmọ̀ ọ̀gẹ́ ò jalè àmọ̀ ọ̀gẹ́ ò ṣẹ́ṣọ́. Bàbá mi Àyìnlá Moses, I really appreciate you. Thank you a lot. Thanks, thanks, thanks a lot. Àgbọ̀ngẹ́ òjàlè, àdúrà rọ́ọ̀kì ìjagun fún bàbá olùṣà. Àgbọ̀ngẹ́ òṣẹ́ṣọ́. Ẹ ṣẹlẹ̀ ọmọ alẹ́lúyà làwọn òbí tó bá wù mí kẹgbẹ́ gbà. Àgbọ̀ngẹ́ òṣẹ́ṣọ́. Elédùmarè náà ni mi lọ́lọ́run fún èmi àní tọ́lọ́run ò ní bàbá ló pele mi lọ́wọ́ àpà. wàsíù òsèlè èjìrẹ́ tẹ́ bá fẹ́ ṣe jingle tẹ́ bá fẹ́ ṣe ọjọ́ òbí ayẹyẹ ìgbéyàwó orin ìbílẹ̀ làwọn máa ń kọ àwọn lọ́balọ́ba ni wọ́n máa ń kọrin fún tọ́pẹ́lẹ́ pé ẹ fẹ́ ṣe get together tó ní standard àwọn ibi tí a ti máa rí wọn nìyẹn a kì í rí wọn níbi yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ ẹ̀ẹ́ bàtà tí bàbá wọn bọ́ sílẹ̀ òun ni wọ́n wọ̀ àwọn tún wá ṣe kíni wọ́n tún wá modernize ẹ̀ wọ́n gbé wọ́n fi flavour sí ọlọ́run ọ̀bẹ lẹ́dùnmarè a máa jẹ́ kó túbọ̀ máa ṣe é ṣe fún yín òun yóò ní há ọmọ ọlọ́fẹ́ráyè aláàjì wàsíù òsénì èjìrẹ́ ọmọ wọn ni ẹ̀ ń gbọ́ yẹn àwọn ni wàsíù òsénì èjìrẹ́ bàbá wọn ni èjìrẹ ọmọlọ́fin so wọ́n kàn wọ́n yọ wọn síra wọn náà ni nígbà tí bàbá wọn náà wà láyé orin lọ́balọ́ba iṣẹ́ lọ́balọ́ba iṣẹ́ baálẹ̀ ni wọ́n máa ń ṣe wọn kì í ṣe gbàgbà tí iṣẹ́. Hmm, onílé yìí mo kágò onílé mo kágò onílé mo kágò ẹ má olíbẹ gbogbo ọmọ olúwẹ̀hún lílé lóko lè yí ó di èmi ọmọ yìí là mm, ọmọ yìí là ọmọ ọkàn gbogbo àwórì ìbí lílé lóko lè yóò di pátápátá káàfàtà ọmọ tádé ṣe fúnṣayọ tìdílé onígbàkulé lè ṣeré ọlọ́fin mo lé ọmọ eríwọ ọ̀pọ̀ ẹgbẹ̀rún àjẹ́ oṣù àkẹsàn lẹ́rí lèmi wà ọmọ agbẹ̀bí òmùwé ọmọ agbẹ̀bí ayé tó tún gbẹ̀bí ọ̀run ẹ jẹ́ ká tó fi èkó fẹ́rẹ́fẹ́ díẹ̀ sí nítorí pé a ní àwọn àlejò oríṣiríṣi tán lè má gbọ́ èdè wa délẹ̀délẹ̀ ẹ má ò lè bẹ gbogbo ẹ̀yí ẹ̀jẹ̀yẹ parapọ̀ lójú fọ́nrán làṣálẹ̀ ilé ti gbọ́ ikuya máa sọ hmm? ikuya máa sọ èmi ò fẹ́ kéèyàn máa fi ikuyi òjọwu ká máa fi wéwu ìgbéyàbá bẹ̀rẹ̀ sí ní pàtọ́kìtàn kéékèèké ti máa ṣe káwọn ọmọ wa máa dé báyìí nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọ̀tàn yorùbá bọ̀ wọ́n ní ọmọdé tó wá máa jogún kógún ó ń láti pàtọ́kìtàn tètè ṣojú òwe o ẹ gbogbo ẹ̀yin bàbá ládéládé mo ta mi sílẹ̀ fún yín o mo wólẹ̀ forí adé o mo ṣe bá Ọbàtálá ọba tá àṣà ọba takuntakun lóde ìrànjẹ ìbà mi kò ṣẹ o mo ṣe bá Odùduwà àtẹwọrọ torí gbogbo wọn náà ni ọ̀rọ̀ yìí ni ó kàn ní alẹ́ yìí torí gbogbo wọn ni wọ́n darúkọ wọn sínú ohun tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ Odùduwà àtẹwọ̀rọ̀ mo ṣe bá yín ìbà mi kó ṣe o mo ṣe bá Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún kíbà mi náà kó ṣe o mo ṣe bá èṣù láàlú àjọngọlọ ọkùnrin ìbà mi kó ṣe ìbà iyemọja àwòrò olú hmm. ìbà ẹ̀yin ìyá arógbaṣọ tí ò balẹ̀ tí ò dẹ̀ ṣe péńpé ìbà yín ni mo ṣe o ìbà ògúnlákayé ọ̀ṣìmọlẹ̀ olómíléfẹ̀jẹ̀wẹ̀ òláṣọ́lé fi nǹkan tó da bora ìbà ọ̀ràn mi yàn gbogbo yìí ni mo ṣe bá yín o mo ṣe bá ṣàngó olúkòso ẹ̀yára náà kètè járijári mo ṣe bá ọlọ́fin bàbá ńlá bàbá mi ọlọ́fin ògún fún mi re hmm arugbo tí ń tòṣùmàrè adagba ma da kan gẹrẹ mo ṣe bá yín o mo wa ṣe bá gbogbo ládéládé mo ṣe bá lóyè lóyè mo ṣe bá ẹ̀yin màmá mi mo ṣe bá ẹ̀yin bàbá mi mo ṣe bá oyún mo ṣe bá iṣẹ́ ìdí mo fomi sílẹ̀ fún yín o kílẹ̀ má gbóná mọ́ mi o omi ni mo tẹ̀ kí n tó tẹ yanrìn kílẹ̀ má gbóná fún mi o kí má tẹnu gbó bí ọwọ́ láṣálẹ́ yìí mo ṣe bóyún ní mo ṣe bá a ṣe dí pẹ̀lú o gbogbo yín pátápátá òdèrè ni mò ń lọ o àyúnre àbọ̀re o àṣẹ òṣùbà yín rèé o wà wà wà ẹ ṣe ẹ máa ń libẹ o gbogbo ọmọ olúwẹ ń lílé lóko lè yí ó di orí owó orí ọlá orí ayọ̀ ẹ máa bọ̀ ẹ ṣe bàbá mi ìbá ti ṣe ọkùnrin ti fi àṣẹ sí àǹtí ní bàmí ò ti ṣe ẹ ṣe mo dúpẹ́ mo dúpẹ́ pẹ òkun hmm. ọ̀gbẹ́ni kan ni wọ́n ni wọ́n wá fún àwọn bàbá mi lọ́tà. Eh, ọba Abdulkabir Ọlálékè ẹkùn àti àwọn ìjòyè wọn wọ́n wá fún wọn ní ìtàn bí ọ̀tá ṣe jẹ́ hmm, mo gbọ́ ìtàn náà mo yó kẹrí àwa ló lọ́wọ́ lọ́lọ́run o àwa ló nílẹ̀ o àwa lónìlẹ̀ tí wàá bá wa nìyẹn sì máa bá wa ṣàmójútó <laughs> iná mi lárùn o iná mi lárùn ọlọ́fin mo fẹjọ́ sùn ẹ́ fẹjọ́ sùn ẹ́ o iná mi lárùn ajá yòókù òrò lọ́nà o èyí àkàlérú ẹ èyí àkàlérú ẹ o ajá yòókù òrò lọ́nà o. mi ò wá jà ṣùgbọ́n mo gbọ́dọ̀ kọrin ìbílẹ̀ <laughs> bó ti wù ká ká ṣe ètò ta lẹ́yìn sí. Si kò ní ṣe kó má mú ọwọ́ kan ìkùnsínú wá nítorí nígbà tèmi náà gbọ́ èmi náà níkùnsínú díẹ̀ nítorí pé nígbà tá a bá ń jẹ èkuru kó tán tí wọ́n ti máa máa gbọn west sínú àwo níbì kan ògùn dá kan kò tí ì yọwọ́ nínú ẹ̀ ó tún wá sọ pé òun ògùn dá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe rí i pé wàhálà ni gbogbo àwọn ìtàn àgbélérọ tó kún orí wikipedia tó kún orí YouTube nípa Àwórì à ń wá bá ṣe máa yọ kúrò à ń wá bá ṣe máa tuntò nígbà tí ẹ̀yin kan sọ pé òyìnbó ló wá pàtàn fún yín kí lẹ fẹ́ kí òyìnbó sọ fún yín tẹ́ẹ̀tẹ́lẹ̀ tí ò bá sí pé òyìnbó fẹ́ kì yín sínú pé inú ẹrú lẹ máa wà títí láyéláyé ohun táwọn sọ fún yín nípa bàbá ńlá yín òun ni kẹ́ ẹ gbà ẹ bá ti rẹ́ni tó ń jẹ́ Johnson ẹ fura sí tẹ bá rí tẹni tó ń jẹ́ eh, Davis ara wọn ni tẹ bá rẹni tó ń jẹ́ eh, àwọn orúkọ olóyìnbó wọ̀nyẹn ẹ fura sí sí wọn àwọn yẹn ní ìran wọn ti di ẹrú òyìnbó òyìnbó ò lè kọ̀tàn mi fún mi òyìnbó ò lè mọ ìtàn mi jù mí lọ ọmọ tí mo bí nínú mi kò lè mọ tàn mi àfi tí mo bá pè tí mo bá ṣàlàyé ẹ̀ fún un tí mo bá sọ pé báyìí kàṣà báyìí káwòdì apó tó máa pòrò kinní kan òfúra gbọ̀n ṣùgbọ́n tó bá sọ pé nǹkan tí àwọn èèyàn ń sọ níta nípa ìyá òun òun lòun gbọ́ ní ìtàn ṣétàn nìyẹn ni ṣé ọ̀rọ̀ ọ̀yẹ́ nìyẹn ni àbí àhesọ ọ̀rọ̀ ẹ̀bá ọ̀nà máa fẹ́ kí ẹ ohun bàbá wa yìí tán ní orúkọ àwọn ń jẹ́ gbàgànbí ajẹ́lẹ̀ aníṣọmọ lọ́wọ́ ifá. gbogbo àwọn bàbá mi ládéládé tèmi dẹ̀ ti gbé ìtàn yìí sọ́dọ̀ wọn wọn láwọn ò gbọ́rú eléyìí rí mo gbé lọ fún àwọn onífá wọn náà kì í kà èmi ò wá mọbi tí àwọn ti rí tiwọn nítòótọ́ lórí ìgbà tí wọ́n ti jọ kínní tọ́tọ́ gbé sórí kínní tí mo kọ́mẹ̀ntì rẹ̀ pé a ah, kí ni bàbá yìí sọ yìí wọ́n ní kí n má fẹ́ pé nǹkan tí bàbá yẹn sọ gangan ni kí n gbà bẹ́ẹ̀ I won't take it nkasinka nobody can you know I won't follow anybody sheepishly. níbi tó o bá ti sọ pé òun wá ẹni tó jẹ bàbá ẹ lówó nígbà tó bá rìn títí wàá pàdé ẹni tí bàbá ẹ ti pa ọmọ ẹ tó ń wá ọmọ ẹ tó fẹ́ padì. níbi tá a ti ń wá agbára ká máa rọra torí pé alágbára máa rọra ilẹ̀ ń yọ̀. nígbà tí mo rí kinní mo tún wá lọ lórí Facebook ó tún wà lórí YouTube ó jẹ́ nǹkan tó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi mo wá ní òkè ọmọ Tádé ṣe farabalẹ̀ ẹ̀rí lọ́jọ́jọ́ tó ti gbé síbẹ̀ ó ti lé lóṣù kan ó ti lọ sóṣù méjì àbọ̀ báyìí mo farabalẹ̀ bó bá yẹ kó bó ṣe ń bù mọ́ mi lára nígbà yẹn ni mo jáde adìyàn pẹpẹ skataskata adìṣọ ata epo yanyan ẹ gbọ́ nǹkan tí ẹni yìí sọ nígbà tí èèyàn ń sọ̀rọ̀ ten thousand years before now ọ̀rọ̀ ten thousand years ago, even before Jesus Christ, before Ànábì, a mọ̀ pé nígbà nígbà nígbà ìwáṣẹ̀ gbogbo ayé wà ní juju? who was there that means pé ọ̀gbẹ́ni yìí ó pẹ̀lú ara àwọn tí Ọlọ́run lò láti fi dá wa torí wọ́n sọ pé àìmọye ọdún ni wọ́n lò nínú bàbá wọn and when he was doing this video I was watching him closely he was reading from a book or from a paper It is something that he wrote down. Nobody can fool me. Ògidì ọmọ Àwórì lé mi wá, orí lè mú wọ́ bẹ́. Ọmọkùnrin dẹ̀ ni mí òun ni mo fi jẹ́ ọmọ ọbabìnrin. Ni mo fi jẹ́ Ewùsì. Tí mo bá dé ṣẹ̀rẹ̀ ọlọ́fin mo lè lé níyìí. Àbẹ́nikẹ́ni nínú ẹnikẹ́ni tó bá bá mi sọ̀rọ̀, even gan bàbá mi àdìmúlà àròlé ọlọ́fin ògún fún mi níre tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ yìí tí mo bá ní kábíyèsí bàbá wá ní ìyá mi kábíyèsí o ọmọ ọlọ́fin. à ń jọ rìn àmórí olówó àmọ́ra wa ẹ bá mi gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni yìí sọ nígbà tó bá sọ tiwọn tán mo kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀ mi náà ò kàwé o mo kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀mì náà o ò kàwé o. ìwé làgbà ọgbọ́n orí màá ló jẹ́ bàbá. Hmm. ìwé làgbà ọgbọ́n orí màá ló jẹ́ bàbá. mo kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀mì náà o ò kàwé o. ẹ̀yin tẹ́ bá sì fẹ́ dúró sínú oko ẹrú in this Awori kingdom I ò lè jọ gbà wá ayé lè jọ gbà wá kì ṣe ní tìjà because I don't know what could have prompted it I ponder over it and I wonder why and I know why àǹjẹ́ ìkúrokú tán you can't be what God does not make you. It's either you wait for your turn or you sit somewhere in the corner or you walk away like the prodigal son did. Nígbà ju e kú ọ̀nà ó tún padà wálé náà ni. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí a ba ohun tá à ń tò yìí ká tó fi ìtẹ́yìn túṣẹ̀ ń gbé jáde bọ̀ ẹ má yẹ fi da ọmọ ọmọ wa ẹ má yẹ ká fi dà wọ́n lórí rú ó máa ń jẹ́ nǹkan tìjú fún mi nígbà tí mo bá rí oríṣiríṣi àkọsílẹ̀ nípa Àwórì ẹ̀yin tí wàá lọ gbé ẹni jáde ẹ tún ní kó máa fi ẹsẹ̀ fà tọ̀ ẹsẹ̀ fà irọ́ wo nìyẹn mi ò ń ṣe ìyá nífa o ṣùgbọ́n èyí tí mo gbọ́n èyí tí mo gbọ́n èyí tí mo gbọ́ èyí tí mo mọ̀ ó farapẹ́fà. bẹ́ẹ̀ ṣé lóníkàlùkù ìtàn ti wá pọ̀ táwọn òjò bá máa pè tàbá yìí. exactly ìtàn ti pọ̀ irú ẹ̀ náà ni ìtàwọn náà wá pa yìí ìpakúpa ìtàn irú ẹ̀ náà ni ìtàwọn wá pa yìí ìtàn tó lè jẹ́ kọ́ ọmọ kó fail kó gba plus f9 nígbà tó bá ní kó wá sọ nípa ìtàn ibi tó ti wá tó bá kọ sílẹ̀ tọmọrú ẹ̀ tó bá ọmọ tó bá kọrú nǹkan tí bàbá yìí tó sọ tó bá kọ fún mi màá dìgbà jùlù délé ìyá ẹ̀ ni. wọ́n sọ wípé ọ̀ràn méjì ló jẹ òdodo kò sí ìkà tó jẹ bẹ́ẹ̀. gbogbo àwọn ilé wọ̀nyí kọ́ ni mo fẹ́ lọ sí o ìtòkun Àwórì gbọ̀ngbọ̀ngbọ̀n ni mo fẹ́ lọ sórí ẹ̀ he said lot of blunders but ìyẹn ò concern mi but tó concern mi ní ti baba ńlá mi ọlọ́fun ògùn fún mi níre àti ohun tí à ń pè ní àwórì. ọ̀dàlókè ọ̀dọ́dún eléyìí nílẹ̀ lórúkọ ẹ̀ ṣùgbọ́n ìdílé wa wọ́n ti dàrú èrè tó tó ní tó fi tẹ ọ̀dọ́dún náà lọ́jọ́ sí ó wà ọ̀tá táwọn yóò ló ní èkó. Baba blonda báwo ni ọmọ ṣe lè bí bàbá ẹ̀ ẹ bá mi nóòtì ẹ̀ dáhùn ọ̀tá ló tẹ èkó dó báwo ni ọmọ ṣe lè bí bàbá ẹ̀ àbí báwo ni ọmọ ṣe lè bí ìyá ẹ̀ ó dé ní mo ṣe máa yí ojú ẹ̀ sí kẹ́ máa wò pé ó ń ka ni nǹkan tán ní kó wá sọ he's a good actor but at one stage nígbà tóun na debut kankan ó ní mi ò sọ bẹ́ẹ̀ o ọ̀tá táwọn oníhùn bí abẹ́òkúta. ọ̀tá ló bí abẹ́òkúta another second blunder ọ̀tá ló bí abẹ́òkúta. Hmm. nígbà tó yá alákẹ́tù débẹ̀ yẹn alákẹ́tù débẹ̀. nígbà tó yá anabi ní ẹ̀fà six hundred years church ayé ti wà abọ́kùtọ̀ kíchì bẹ̀yẹ ẹ̀gbá òkú. six hundred years tí ọ̀tà ti wà ẹni kí ló dé tí mò ń tí mò ń tọ̀rọ̀ nípa ọ̀tà because ọ̀tà is part of our worry. but lálẹ́ yìí la máa mọ ibi tó ní kálukú dúró sí. six hundred years tí ọ̀tá ti wà ní Abẹ́òkúta wà Abẹ́òkúta ṣe bẹ̀rẹ̀ right ẹ máa bá mi nóòtì ẹ o. kábíyèsí sọ̀rọ̀ kù tẹ́tí fẹ́ bèèrè lọ́ọ̀bì. bàbá gẹ́gẹ́ bí sọ ìlú ọ̀tá yìí ti wà kì í sọ̀rọ̀. ṣe rí i pé wọ́n ti yọ àwọn nǹkan kan kúrò ń bẹ́ẹ̀ wọ́n ti yọ wọ́n kúrò ńbẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ìlú Ọ̀tà yìí mo kàwé o I'm a secretary by profession mo dẹ̀ lọ sí um, detective school tí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà but I couldn't finish because of the language ọ̀rọ̀ ẹnu ẹ̀ òun náà ṣe máa ń sọ pé whatever you say will be used against you in the court of law Shall we go on to your yọ ibẹ̀ yẹn kúrò wọ́n ti extract àwọn kankan kúrò ń bẹ̀ kan tó gbé For síta. ten thousand years bẹ́ẹ̀. ọ̀tá ti wà ten thousand years before Jésù Kristi gbogbo àwọn wọ̀nyí ni wọ́n dẹ̀ ti wà láyé nígbà yẹn ten thousand years ni ọ̀tá ti kó tó di pé gbogbo àgbáyé gan wà. bẹ́ẹ̀ ìlú ọ̀sán wà yìí obì lọ́kọ̀jọba lẹ́yìn ìyáríkìmọ̀ ìyáríkìmọ̀ kò. ìyáríkìmọ̀ kò lórúkọ ẹ̀. lọ́kọ̀jọba lẹ́yìn. ó lè fún ọmọ ọsọ. akúlẹ̀yìnjú. akúlẹ̀yìnjú. ó possible yes kí màmá tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ yẹn mi ò dá òtẹ̀ wọ́n dẹ̀ bímọ kan agúnlẹ̀yìnjú but obìnrin ò jọba rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìyá mi ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ yìí ìyá mi àgbà ni arógbá ma má balẹ̀ àwọn màámi àgbà àwọn màámi àjẹ́ wọn kì í jẹ ọba ta ló fẹ́ gbádélé wọn lórí. níbo ni wọ́n ti rí adé ta ló ṣadé fún wọn not everybody will be stupid tẹ bá ń sọ̀rọ̀ kẹ máa rántí àwọn tó máa gbọ́. ten thousand years ni ọ̀tá ti wà. Hmm. ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀ egun aláre. obìnrin kì í jọba nígbà ìwáṣẹ̀ o. olórí ni wọ́n máa ń jẹ àbí kán pè wọ́n ní ìyá àdé àgbà wọ́n ń jẹ ọba. mo mọ̀ débẹ̀ nítorí pé ìyá ìyá mi rè lu ni ẹ bá tún fẹ́ mọ̀ mí sí ẹ tún ti mọ̀ kan léni. obìnrin kì í jẹ ọba nígbà yẹn obìnrin ẹyọkan tó kọ́kọ́ jẹ ọba ní kóòtù òjíire Ifẹ̀ ni. She happened to be a warrior. She was a warrior, a strong warrior. Níbi tí ìyá yẹn tí wọ́n lè dé, wọ́n gé ọyàn ara wọn méjèèjì kúrò. Pé òun ṣá fẹ́ di ọkùnrin, fẹ́ di akíkanjú ọkùnrin. Nígbà yẹn ṣá kò sí nǹkan tí wọ́n pè ní pé eh wọ́n fẹ́ ṣe anesthesia kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n fá ọyàn wọn méjèèjì kúrò so street à ń sọ̀rọ̀ ẹ fún ṣetán aníwúrà ọ àwọn yẹn ń bọ̀ lẹ́yìn ni kò sí nǹkan tó ń jẹ́ nǹkan tí gbogbo máa yẹn sọ ṣé ọmọ kan wá gbélé yìí á wá lọ fi kọ thesis ní school mi mi mi mi mi la mi la kí náà ti ń pè eh, kí náà ti ń pè rúlà mi ní kọ́mọ ní ọpọlọ rí pé nìṣó ń lé yín tó ti parú tàn yìí fún ẹ nǹkan tá à ń gbé kúrò ńlẹ̀ lẹ tún wá lọ fowó háyà àyàn wá ẹ wá kọ we ìwé ẹni kan wá máa kà fáwọn ìdí ọtí kan minus èmi ọmọ tádé ṣe àti ìdílé mi àti gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ẹ jẹ́ ká máa bá a lọ. tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọba ẹ̀ lọ́rùn láàsì ọdún lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́dún kì í dàgbàdo ọdún lájà kò sí ẹ̀rọ ìdílé ọlọ́ni. wọ́n wá lọ sọ fọ́lọ́ ní pé ẹnìkan ti fún léèwọ̀ jẹ ọ̀rọ̀ àwọn ọjà ní kúrò òun lé. ó ní ìfá oníkàwá kó gbàdé yẹn pátákó kó wọlé ọlọ́dún yẹn náà wò sáré àbúrúmọ̀lẹ́ ẹni tán sọ pé ó lo many years nínú ìyá ẹ̀. ọdún mìíràn bẹ́ẹ̀ kó gbà ó bí àtàkùn ọdún náà wà torí nípa burú mọ́lẹ̀ ọ̀rọ̀ mìíràn ló gbẹ ìbò tó padà ọba fi jọba kọ́ ọ̀rọ̀ mìíràn tó padà ṣùgbọ́n sì lóru ó lójú ìlú tó sì wà ọ̀yá ọba ọ̀rọ̀ mìíràn láyé kò bá àwọn bàbá náà gbẹ̀rù bá. ọ̀rọ̀ mìíràn bí àgbàgbà ọ̀rọ̀ ló gbà ọ̀rọ̀ mìíràn wá ní kí ni kí n tó máa ṣe tọ́lọ́ ní òun jẹun pé ọwọ́ ní àfíà wọ́n ní kòrò ní èwo fún ó ní èwo fún yẹ ọjà ti nípa láti dín ìṣòro rí nígbà tí gbọ́ ó ní ká àgùntàn ọ̀rọ̀ rí jẹ tán wọ́n ṣe bẹ́ẹ̀ padà lọ sí díọ̀ ìfọ̀ àwọn mìlá wọ́n ṣe bẹ́ẹ̀ jẹun lẹ́wẹ̀ ọ̀rọ̀ mìlá kó ọ̀pọ̀lọpọ̀ oṣù mọ́lẹ̀ ọ̀rọ̀ ni wọ́n wá pẹ̀tẹ̀ wò ni wọ́n ló gbẹ nílé ọ̀rọ̀ mìlá nígbà tó lọ́rọ̀ mìlá ó ní a ah! ó ní bàbá àgbọ̀mìrèkú eléṣẹ́ ọjọ́ ìdòdò pẹ̀lú ọ̀rọ̀ fọwọ́ àgùntàn sílẹ̀ fún ọdún mìíràn lọ́ọ́ ti dójú olùkọ́ yìí ó ní gbogbo kan lẹ́kọ̀ọ́ pàṣẹ olú èèwọ̀ ó ní wò kí pàtó tó sá sífà ó láàfin tó ń bá gba gbogbo ẹ̀ olùdó àwọn tó wá tó má gba gbogbo ẹ̀ wọ́n pa ìjọba àgbàgbà òní ọbẹ̀ àgbàgbà òní wọ́n ní gọ́ọ̀mù ọdún ti rẹ́ẹ̀dì ẹ̀ olóògbà olóògbìjú ó ní ọkọ̀ ọdún mìíràn kó kó ìlú ọdún mìíràn kúrò nílàwẹ̀ ó wá lọ nígbà tó di àjọ èrè ìyàwó ọdún mìíràn òun ló dé tó sùn sáyọ́ adúlẹ̀ lẹ́gbẹ́ ìyàwó nínú èwì. ìgbà wo ni adówó odò ìwá wà ìgbà wo ni ẹ. ṣé ní agbègbè mi ilé ọ̀tà náà wà. Hmm. agbègbè mi ilé ọ̀tà náà wà. ó ṣe o. ṣé ní títí dábò òkúta ara ilé ọ̀tà ni ṣùgbọ́n lẹ́yìn ìlú tó pọ̀ nílẹ̀ káàró kò lóore alákùnrin ló tẹ̀lé ló. tẹ́ bá ti dẹ̀kun tẹ́ bá ti ṣe ẹlòmíì àkọọ́dẹ lórí ẹ̀mí àtakú síbẹ̀ táwọn ilé wa ti débẹ̀ wọ́n á lé wọn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. èrè ìyàwó àwọn àwọn sọ fún àwọn pé ó wà ní ìpàdé òfin síbẹ̀. I'm going, to come to chip in something. Sherry rí ìbéèrè tí kábíyèsí ọlọ́tà ọba láńlẹ́gẹ́ tí wọ́n béèrè ń bẹ̀ yẹn tó ń béèrè nípa dòdò ara bó ṣe ń dá wàhálà lẹ̀ sílùú Àwórì nìyẹn ara bí wàhálà bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn. Mm-hmm. Mm-hmm ẹ jẹ́ kí n gbé mi. ẹ̀rọ mi là sílàbọ̀ ọwọ́ padà lọ fún èkó yìí nígbà tí wọ́n fi dé agbó ní inú èrí ilẹ̀ ìṣú wọ́n wá ìyàwó ní àkàtà kan wọ́n sùn bẹ́ẹ̀. kábíyèsí ní ìtọ́jú ẹ̀jẹ̀ bíi. àwọn ẹgbẹ́ bèrè kankan mọ̀. ẹ bèrè bàbá máa dájú. ní àti náà fi màá tún ṣàlàyé yẹn. yẹsùn bá ti ọ̀run nílà dé kó fi ifá kó fi lélẹ̀ ní ìfẹ́ ó fi ògùn ó fi lélẹ̀ ní èwo ó wá wá sọ́tà ó fi àgbẹ̀ lélẹ̀ ní ọ̀sà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ti ń ṣe ọdún ẹ̀ oríṣiríṣi ìpalàmà rí pàápàá níbi tí àti ń àti ń bọ̀ tílẹ̀ bá máa fi mọ́ báyìí oríṣiríṣi ẹyẹ ló máa wọ̀ ta oríṣiríṣi èèyàn ló máa wọ ọjà ọ̀tà ẹ tó bá lójú tó bá wọ lọ sọ́dà àdúgbà yẹn á rí pé àwọn èèyàn tí tóun ò rí rí wọ́n wá bẹ̀ so mo fẹ́ kí ẹ bá ilé tẹ̀ mọ́ ìtàn tí ẹ sọ fún àyè àti again a níbi kan lọ́ta mẹ́yẹ nìkan náà àwọn tó tẹ ọ̀dà lò ibi tó wọlé sí ìdí abájúfẹ́ ṣọdún chain náà fi dì ní ìdì kó máa ń jáde bọ̀dé ń ṣe kò jáde mọ́ kí ni tó fà kò lè bèèrè rẹ̀. ló fi àjẹlélẹ̀ sí bí o ọ̀rùn là á pèsè àbẹ̀wò wọn ní o odò onígbà púpọ̀. I can't just keep, I can't stop laughing. What she mistake in tán ti she cut and paste yẹn. <laughs> Wọ́n ní àwọn ò or pé Ọ̀rúnmìlà <laughs> ló fi ọ̀tá dò. <laughs> What am I going to say? You see, but dá dúró. you see any nǹkan sọ he's he's he's just talking about myth it's mythical not reality all in the name you went ahead and fabricate all sorts of story and what I saw the history. nígbà tẹ́ ẹ sọ pé ìyá ọ̀tá ti wà ten thousand years before uh, uh, anybody and you are still human being how do you come about it how do you know about it báwo lẹni yìí ṣe mọ gbogbo nǹkan tí ó ń sọ yìí ṣé nínú odùfá náà ni because gbogbo àwọn onífá tèmi gbé fún wọn láwọn ò gbọ́rú eléyìí rí àwọn aláyélúwà tí mo gbé fún tí mo ní ẹ bá mi tún gbọ́ bóyá mi ni mi understand nǹkan tí wọ́n sọ ni wọ́n láwọn ò gbọ́rù tàn báyìí rí bàbá ẹ jẹ́ ká di káwọ orí kó ṣe ọ̀kan ọba abdulkabir adéyẹmí láńlẹgẹ láńlẹgẹ ẹkùn could not believe it nígbà tí mo gbọ́ ohùn yín láàrin kinní yẹn I could not believe it pẹ́ lè jókòó síbi tí wọ́n ti ń ṣerú nǹkan báyìí nígbà tí mo ti rí mo ní àhá because àwọn olóyè yín ni wọ́n ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹni yìí ẹ̀yin náà tún béèrè ẹni yìí dẹ̀ wá lẹ́ṣọ̀ yín ó wá lẹ́ṣọ̀ yín ní nǹkan tẹ́ fẹ́ kó máa sọ ṣẹ́rí to tó wá pa ìtàn àjókòó draft àtẹni tó ní kán wá gbé jáde and you want people to take it hinka sinker alálẹ̀ àbèrè. We are not fighting over land here. We are not fighting over anything. But you will not accept it for anybody to change history of Awori. Wọ́n ṣe gbé sínú ìwé kan nìyẹn, tán ní aṣípa kan, ó kógun wá ja Èkó okógun wá já ọlọ́fẹ́ ògún fún mi níre láéláé ẹ lọ sórí YouTube àwọn ọ̀tán wà ń bẹ̀ ìtàn ọlọ́fẹ́ ògún fún mi níre ìtàn bí ọlọ́fẹ́ ògún fún mi níre bí ẹrú bó ṣe bó ṣe ẹrú tí wọ́n mú wá tí wọ́n fi bó ṣe dé Bìíní ìkan tó gbé ọlọ́fẹ́ ògún fún mi níre dé Bìíní tó yẹ pé ọ̀sán kan orúkọ náà ṣàtì ẹ̀ kúrò nílùú wa máa lọ agbára tiẹ̀ yìí ti pọ̀ jù ẹni tí wọ́n dé mọ́nu igloo tí kò si aṣọ tí kò sí nǹkan kan jẹ́ ba, bọ́lẹ̀ jí lára bọ́ máa bá àwọn tó ti rà tó ti tà tó ti jẹ wọ́n máa bóríṣiríṣi níwájú ilé níwájú kí ni tó ń retí pé kó kú síbẹ̀ fúnra ara wọn ni wọ́n nígbà tí wọ́n fẹ́ kú tán níbí ní. lónífà wọn sọ fún wọn pé àjòjì gòdògbò wo ló wà nílùú yìí ọba méjì ò gbọdọ̀ gbénú ìlú kan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èmi ò ní kẹ́ má ṣe bó bá ṣe wù yín ṣùgbọ́n oníyà ló máa jẹ nǹkan ẹ̀ ẹ má fi dà àwọn ọmọ tó ń bọ̀ lórí ro ẹ jẹ́ ká sì máa gbọ́ ló two points kí n tó wá summarize ọ̀rọ̀. mẹ́rìndínlógún ilé ni o. ọgọ́dì yẹn ni ìgbòho kú lórí ọba tó padà lọ ilé ìgbòho rẹ̀ ó ti wá lọ. hello ọjọ́ tí ìyá Ìmọ̀kò tó kúrò lórí ọba tó padà lọ sí ọ̀dọ̀ Elédùmarè this man is talking about me. The things in the spiritual realm not human being face to face. What? Mythical is different from nǹkan tó ṣẹlẹ̀ tèmi àti yín tá a rí tá a lè kọ program tí mo ṣe láàárọ̀ yìí sìn, wọ́n lè kọ sílẹ̀ pé láago báyìí báyìí mo ṣe nǹkan báyìí báyìí. Ṣùgbọ́n kémi àti yín kájọ pàdé nínú òfurufú. Kẹ́ wá sọ pé nǹkan tí mo ṣe ń bẹ̀, ẹ fẹ́ wá kọ ojú ta ló ṣe you can't know about it nobody no <laughs> wọ́n máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ti ya wèrè ni o ti o ti sán lórí ọlọ́mọ plenty tá a rí tá a jọ wà lórí kinní ni wọ́n wá sọ nǹkan tó ṣe hundred years ago mi ti ẹ̀ tí hundred mi ti seventy gan ẹ má fi kánjú orí mi tí fifty two mi sixty two fifty two ẹ kà fi sílẹ̀ náà mi fifty two ẹ má ẹ má kó ń bá. wọ́n wọ̀ rẹpẹtẹ wọ́n gbọ́dọ̀ mi yòókù ló wọ̀ yìí ọ̀rúnmìlà wọn ní o kì í ṣe kó fìdí ọ̀jẹ̀ lélẹ̀ sí bí o. ọ̀rúnmìlà ò fìdí àjẹ́ lélẹ̀ àwọn sọ pé ọ̀rúnmìlà ló wá fìdí àjẹ́ lélẹ̀ sí ọ̀tẹ̀. ọ̀rúnmìlà ò fìdí àjẹ́ lélẹ̀ sí kò tún fìdí ògùn lélẹ̀ síbẹ̀. sẹ́yìn lọ́kàn táwọn olùkọ́ pa wọ́n lọ́kọ̀lọ́kọ̀lọ́kọ̀ wáyé He himself at one stage àwọn irúnmọlẹ̀ kó sí nínú pé wàá jẹ bàbá ńlá kínní kan lé ní pàṣán ni. I sense it in his voice and I saw it on his the, the, the, the, the, his, his countenance change wọ́n gé gbogbo àwọn ọbẹ̀ yẹn wọ́n ti gé gbogbo ẹ̀ kúrò àwọn kan tó gé kúrò ń bí ìbàyè gan ẹni tó bá létí ló lè mọ̀ pé wọ́n gé àwọn nǹkan kúrò ń bẹ̀ ẹni tí ò bá létí ó lè mọ̀ pé wọ́n gé àwọn kan kúrò ń bẹ̀ wọ́n wá gbé àwọn èyí tí wọ́n fẹ́ káwọn èèyàn which is not even giving you any credit no credibility at all. ẹgbẹ́ tàbí ẹgbẹ́ bí kábíyèsí wọn ní kò rí bẹ́ẹ̀ wọ́n máa sì lówó ẹ̀wọ̀n kì í sọ àbúrú sí ni bẹ́ẹ̀ ó mi wọlé lọ́jọ́ náà ni kábíyèsí bó ṣe jẹ́ yìí. àwọn tí òbí tọ̀bálẹ̀ fún ọ ni ọlọ́kàá ń bẹ lára wọn. What on earth? àwọn tí ò lè dọ̀bálẹ̀ fún Ọọ̀ni ọlọ́tà ń bẹ lára wọn ó yẹ kán sọ̀kò pamọ́ yìí ni torí ó ń dájà sílẹ̀ láàrin controversy burúkú kíní ìdẹ wà lórí ó wà lórí YouTube ó wà lórí Facebook and onírìṣàárí knowing my father he will just be smiling pé who is this gugus wọ́n sọ pé ara àwọn tí ọlọ́tà ò lè dọ̀bálẹ̀ fún ara àwọn tí tí kò lè dọ̀bálẹ̀ fún onírìṣà ọlọ́tà jẹ́ kan ọlọ́tà ló kọ́kọ́ mú. kábíyèsí I'm so so disappointed sir. I thought we've overgrown this. I thought we, we, we've started working for the betterment of Awori. But I can see that you are just playing games. And I'm a gamer. Bẹ́bá ṣe ń gbé wá, màmá with due respect, kábíyèsí. Because in tẹ́ ẹ̀ ń ṣe yìí, ó ní ṣe pẹ̀lú mi, ó ní ṣe pẹ̀lú àwọn ọmọ mi. Bá àti ẹ̀ bímọ sílùú òyìnbó, wọ́n ṣàgbọ́dọ̀ mú níbi tán ń lineage wọn wọ́n gbọ́dọ̀ mọ ìtàn wọn tẹ́ bá máa sọ and he's, he's, still keeping it pé nǹkan tí àwọn ohun òyìnbó kọ sílẹ̀ ṣóyìnbó fẹ́ kí káàrin yín kó gún tẹ́tẹ́lẹ̀ ni òyìnbó fẹ́ káàrin yín gùn Kábíyèsí, I'm so, so, so, so disappointed, Sarah. With due respect, you really fall my hands. Put my hands left fall. Sir. Ṣùgbọ́n àtẹríba. Ọlọ́wọ̀n nìkan mi ò lè tẹríba. Alára, Adéwò, Ọ̀rọ̀gún, Ọlọ́wọ̀, Alákẹ́tù ọ̀dà sì ní ọwọ́ o ṣùgbọ́n kéde kan ló wá wà níbẹ̀ tí ní òun o ní ìgbà tí ìyá ìdìbò gbogbo ló bá ọ̀tá àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní dé nígbà náà. àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní dé nígbà náà standard sí no nígbà tí ìyá ten thousand years ago yìí tí wọ́n kúrò àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní dé àwọn dẹ̀ lò hundred years nínú bàbá nínú ìyá wọn háì àwọn òwọn o nígbà tí ìyá ìyá padà lọ sọ́run ojú wọn ni ìyá ṣe lọ sọ́run bàtà àwọn ni ìyá ṣe dá ọ̀tá so nígbà tí ìyá padà lọ sọ́run táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dé àwọn alálẹ̀ ń fáwọn náà ní gbàásùgbòs níbi tí wọ́n wà yẹn at one stage he started wọ́n bẹ̀rẹ̀ sí ní làágùn wọ́n perspire a lot ẹ̀wọ̀ ẹni tó ń sọ history mythical history gbogbo ara kọ́nà ti bó tán yìí. ẹni tó kọ́ ọ́ lọ́ba ọ̀tá iye òsínú ìfáwọn picture yẹn ò sí nínú ifá mọ́ ifá tí àwọn dá yẹn tí àwọn ẹlòmíì ò rí gbogbo nǹkan táwọn rí yìí ká nínú ẹ̀ àwọn nìkan náà wà láyé nígbà yẹn so ìgbà tí ìyá ń lọ sókè ìyá mú wọn dání lọ so nígbà tí wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní dáfá kò wá sí nǹkan tó ń jẹ àwọn tó ń jọba lọ́tà So we are talking about a spirit here, a spirit being. Kò tí ì sírun ènìyàn, tí kò bá sírun ènìyàn, ṣẹ́ranko wá nìyá ni. Myth eléyìí tó ń tí eléyìí tó ń sọ yìí, ẹ dẹ̀ wá lọ gbé sórí YouTube bàbá, ẹ lọ dìbọ̀nkì ẹ̀ kúrò, ẹ lọ fàáyà, ẹ lọ fàáyọ̀. Ó sì wà lórí kíní, bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ọ̀tá ń dùn. You are teaching them nonsense, sir, with due respect. Tóníkálùkù day, it because you want to put in your maximum effort. You want to prove that you are doing your best. But not to destroy what others have done. Not to debunk history and turn it around to become useless. gbogbo nǹkan tó bá kíní ìdé ni láti máa sọ wípé ọ̀tá ju ìṣẹ̀rí ọlọ́fin lọ pé ọlọ́fin kò ní ìkankan ṣe from what i'm hearing now ẹ jẹ́ ká ṣì máa bá lọ ọ̀rọ̀ ṣì pọ̀. lọ́wọ́ ti pé gómìnà wo ló gbé adélé ìyá ìdìbò kò lórí. gómìnà wo ló gbé adélé ìyá nídìí mo kò lórí ọwọ́ tiẹ̀ tó ń sọ̀tàn yìí náà láti máa béèrè does it make sense ẹ̀yin eh, èèyàn mi governor wo ló gbé ṣé governor tún máa ń gbé Adéléyàn lórí ni you can see that this man is is a dunce She governor ti ń gbé Adéléyàn lórí sí anyway wọ́n ń ṣe ní secretariat bóyá láti ìgbà yẹn náà ti Nothing. lọ ti ń lọ aláwùsá secretariat ten thousand years ago ìtàn ten thousand years ago ni man yí pa yìí Hmm. àbí pírẹsidẹ́ǹtì tó wájú láyé torí nígbà náà Ògún ṣì wà láyé Ṣàngó wà láyé. Eh, Ògún ṣì wà láyé Ṣàngó ṣì wà láyé and where were you my darling brother were you born then. ẹjọ ṣé wọ́n ti bí àwọn Mr Pàtànpàtàn Mr Onífá ṣé wọ́n ti bí àwọn tó di lẹ́ṣọ́ra lórí myth he was reading from a note táwọn òyìnbó kọ àti táwọn gan náà ṣàwọn pé professor ni eh, bàbá mi kábíyèsí ọlọ́tà ọbaláńlẹ́gẹ́ professor ni wọ́n professor ni wọ́n professor ni wọ́n. Hmm. mo rántí ìtẹ̀kẹ́ nítorí ọ̀tá yìí pé tíyẹ́rì kò sọ pé òun níbi tí fásokó ní kúnkún ẹyọrú sí. ó ní mo rántí ìtàn kan tí ìyá moko sọ òun máa ránró ẹjọ ṣé ẹni tó ń sọ̀rọ̀ ìyá moko yìí ṣó wà ń bẹ dẹ́ẹ̀nì ni because himself ó yinra ẹ̀ níbọn lẹ́sẹ̀ ó yinra ẹ̀ níbọn lórí ó ní àwọn ènìyàn ò tí ì wá ẹni tèmi dẹ̀ ń wò yìí wọ́n ṣe tẹ̀ ń pọ̀rọ̀ torí wọ́n fa wọ́n fọṣẹ wọ́n lu ọṣẹ tó fi bílíìṣì so dájúdájú wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n dẹ̀ sọ̀rọ̀ bí ọmọ ènìyàn. ẹni tó ń sọ̀rọ̀ tó ń sọ̀tàn ten thousand years ago oúnjẹ ó ń mu ó ń bóbìnrin sùn ó bímọ. a ní ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ọmọ Àwórì bàbá mi you know how much I love you but ibi tá a ti máa ń jà náà ni mi ìdẹ̀ ní fẹ́ ká jà lórí ọ̀rọ̀ ọ̀tàn òṣètàn mọ́ again please sir I won't like some, a, a, a situation to yẹ pé tẹ bá ti gbé nǹkan jáde màá máa wá dìbọn kẹ it's not good for my own image as well Just as it's not good for your image, sir. bàbá mi ọmọ ọlọ́ta ọ̀dọ̀ maro dẹ̀dẹ̀ wọ́ mi ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní tú kinní yìí o ẹ mọ̀ pé irú ẹ̀ tẹ́ mi lọ́rùn gan ni o má tún bẹ̀rẹ̀ sí ní tú bẹ́ẹ̀ ṣe dọ́ba o. because ẹ ń forí Àwórì ìgbára wọn leléyìí o ẹ lọ gbé ẹnìkan wá láti Ọ̀ṣun state ẹni kó máa wá pàtó fún yín tẹ́ jẹ́ pé ẹ kọ sínú pépà fún ni tẹ́ ní kó máa kà á nígbà táwọn ọdún mẹ́rin gbé òun náà bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sọ pé òun ò sọ bẹ́ẹ̀ ni. What are you What are you going to gain from this, sir? ẹ then preach unity and preach love I doubt it kábíyèsí i doubt it i don't believe you for a second anymore. And I know every games that you play. Before you play it, I know it, sir. Mi o dẹ̀ ṣe pa, mi o ṣe kàn lóògùn. Mi o ṣe gbé sọnù. Mi o ṣe gbé mi mi ò ṣe tu agbede méjì ni mo dúró sí kí la fẹ́ ṣe sí báyìí This thing is an insult upon your person, upon the throne that you are sitting on. Ẹ rántí àwọn aláṣekù tó jókòó sórí àpèrè yẹn before you. Gbogbo nǹkan tó ti ṣe sẹ́yìn, gbogbo ẹ̀ lẹ́ fi eh I want to make it, I want to change history. Lẹ́ fi ń bàjẹ́ With due respect. And I won't want us to go into another rifts. àkàrà gbogbo ẹyẹ lọ́wọ́ àti òun kò gbọ́dọ̀ yẹ wa òun kò aburú ṣíṣí tí sẹ́yẹ lọ́dọ̀ òun ọmọ rẹ ọmọ rẹ lè mọ́ mi ẹ jẹ́ kó sọ pé kábíyèsí kábíyèsí wọn ò ní pa torí náà bá. ṣe rí pé <laughs> ṣe rí pé àgbọ́ nǹkan tí kábíyèsí béèrè nǹkan táwọn fèsì la rí la gbọ́ kò sí nǹkan tó ń jẹ́ ọlọ́ta odò kò sí nǹkan tó ń jẹ́ ìrẹtẹ̀ ọlọ́ta. kò sí nǹkan tó ń jẹ́ ìrẹtẹ̀ ọlọ́ta ìrẹtẹ̀ ọ̀tá ọ̀tá inú omi ló ń wà ọ̀tá yẹn ni nǹkan tí àwọn um, ọdẹ tó máa fi ń eh? kì í ṣe ìrẹsẹ̀ ọlọ́ta ọlọ́ta ọlọ́ta ìrẹsẹ̀ ọlọ́ta ọta bullet kìnìkan kìnìkan kìnìkan kìnìkan kìnìkan níṣẹ́ awo ọlọ́ta odò ọmọ máa fi kìyín ni ìrẹtẹ̀ ọlọ́ta ni ẹ̀yin ni ọmọ ọlọ́ta odò ọmọ aródẹdẹ wọ́ mi inú omi yẹn ni ọ̀tá wà sà inú odò yẹn ni ọ̀tá yẹn àwọn ọ̀tá yẹn inú bẹ̀ ló wà ẹjọ́ torí Ọlọ́run kọ́ tí mo ṣe gbé jáde ni pé ó kan Àwórì and you want to shift ṣe hàn pé ẹ ti kọ́kọ́ lọ sí adó odò ẹ gbé politics wọbẹ yẹn i can say anyway ọ̀rẹ́ jọ mí mo jọ̀rẹ́ mi ẹ má yẹ kí n tún bẹ̀rẹ̀ bàbá mi ẹ má yẹ kí n tún bẹ̀rẹ̀ ẹ lọ yọ kíní kúrò youtube but i'm going to keep this my copy mo ti gbé e sínú cloud already come on kúrò nípa wúrùwútò kàbí àforíyọ tí o bá dábò lójú mi ò ní wá sí ibi tí mo wà yìí torí ibi tí mo wà yìí ẹ̀yìn fúnra mi lẹ̀ mọ iye. gbẹ́nu sọ́hùn. nínú ẹ̀ tí ì mọ́ olùdàbẹ̀ ni pé. gbẹ́nu sọ́hùn ìsọkúsọ ni. ìwúrú jẹ́ kí n wá. Hmm. ó fi yọ̀ ja. bẹ́ẹ̀ni bí mo ṣe wá sí mi lọ́rùn kíláàsì wa bẹ̀ bí èmi bá wájú ní ṣe wá bẹ̀ yìí wò lórí tí mo bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́rùn kíláàsì wa kò sí ẹlẹyẹ lọ́lẹ̀ sí. Ọ̀rúnmìlà ló rán lọ síbẹ̀ kókó lọ bẹ̀ wọ́n wò tell it to a fool mister Ọ̀rúnmìlà ló rán ẹ wá síbẹ̀ kó wá sọ̀tọ̀kùsọ fún wọn kó wá da ọpọlọ wọn rú kó wá dorí gbogbo ìṣẹ̀ṣe ibẹ̀ kó wá dorí ẹ̀ kodò. Come on. ó wá pẹ́ ọba ẹlẹ́yẹ bẹ́ẹ̀ ni. ọba ẹlẹ́yẹ bẹ́ẹ̀ ni torí kò sí ìlú mi ilẹ̀ ìfẹ́ nígbà náà ọ̀tá ìlú tuntun kejì. kò sí ìlú mi ní gbogbo àgbáyé kò sí ìlú mi àbí ní gbogbo nàìjíríà kò sí ìlú mi. kàbíyèsí. ṣé ẹ gbọ́dọ̀ mi. a ń gbọ́. ìlú tó lórúkọ. Mm. ìláwẹ̀ ọ̀bọ̀tún ẹ̀fánáàyè iléṣà. ó máa dárúkọ ọ̀tá mọ́ O ọ̀wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlú yẹn á lọ á máa lọ síbi mẹ́sàn-án. Ah, ọ̀tá yín kọ́. tó wà lójú ọ̀run mi là. tó wà lójú ọ̀run mi là. ṣẹ́rí pé ṣẹ́rí pé máa yìí gan kò mọ nǹkan tó ń sọ ó ní kò sí ìlú mi wọ́n dẹ̀ tún ka mẹ́sàn-án lẹ́yìn ìgbà tó sọ pé kò sí ìlú mi mọ́ lọ́nà tó rí mẹ́sàn-án mú jáde tó wà lójú Ọ̀rúnmìlà ṣe mọ̀ pé kò sí ibi tí wọ́n pàgọ́ kọ̀ọ̀kan sí tí kò ní ìtumọ̀ tí gbogbo ẹ̀ ń ní kọ̀ọ̀kan ibi tí wọ́n wà nǹkan tó wà ń bẹ̀ lọ́ fi sọ orúkọ ìlú nígbà yẹn I'm so, so disgusted. What did you tell you? ọfà ti kékeré yẹn sọtọ ńlọdọgbọn múlẹ ìbọsọgbọrù di ọkà ọdún mẹ́rin lọ kàtà wọn lọ yìí àwọn abara méjì ló wà náà àwọn ẹrọ inú méjì ló wà bẹ́ẹ̀ àwọn àbúrú mọlẹ ló wà bẹ́ẹ̀ bóòrò ṣe máa rí wọn lọ ọdún mẹ́ta wọn ni kò ní ẹyẹlé wọn ni kò ní àgbàdo ọdún mẹ́ta ní ẹyẹlé ọdún mẹ́ta ní àgbàdo ọdún mẹ́ta kó ọdún mẹ́ta wò láyé ọ̀rúnmìlà ń bọ̀ ọba àbújá mẹ́rin ọ̀nà yí ọ̀rúnmìlà ọ̀rúnmìlà soso sí àánú níta ọwọ́ àtúntò náà ilé ọwọ́ àtúntò náà ilé àwòrán náà sí ibi tó kọjá wa gbogbo ilẹ̀ afẹ́ Baba olùpàtàn yìí dẹ̀ mọ̀ nípa ẹ̀ torí wọ́n jọ tó ni nǹkan tó bá ti jẹ́ pé ọ̀tá máa yọ ń bẹ̀ kábíyèsí ẹ̀dẹ̀ ń ṣe iṣu bí yan. mi ní fẹ́ pé mi àti oyin ká tún jọ ní kíní lórí ìtàn gbogbo ìtàn yìí ni mo ní lọ́wọ́ pátápátá ní fọ́sọba tó jẹ lọ́tà kó tó kan ẹ̀yìn gbogbo ẹ̀ ni mo mọ̀ bẹ́ẹ̀ ṣe wá di ọba kò dígbà sígbà tá à ní gbé history yìí jáde bóyá tá a bá gbé jáde bá bá gbé jáde bí ẹ̀yin ṣe di ọba bó ṣe kàn yín bóyá tá a bá gbé jáde bóyá gbogbo eléyìí tó wà nílẹ̀ yìí bóyá àtúní rí another surprise packaging mọ́ you know I love you but ẹ̀yin ò fẹ́ gbọ́ èmi ò fẹ́ gbà ẹ̀yin fẹ́ pa ìtàn wípé igbá ọ̀dọ̀ yín ni gbárìsì ọlọ́fin ògùn fún mi níre kò dẹ̀ gbégbá kúrò ifá ò sọ pé kó lo gbá láti ilé bàbá ẹ̀ lọ́hùn tẹ́yìn máa wá dé lọ́sàn-án gan ẹ máa máa sọ what is not ẹ̀yin ò ṣẹ́rìṣì um, history yín I don't understand you and I don't I don't seem to get you anymore. I thought we've passed this stage. But apparently I'm going to go back to history of Ota. Bẹ́ẹ̀ dioba. di ọba. yejadi. ń jọ tàbá gbé yẹn jáde. Ó ṣàníyí àwọn tẹ́kọ́ kó mu? Bóyá tàbá bẹ̀rẹ̀ sí orí ò ní mí fọ́ ẹ̀dọ̀ ò ní mí dùn òun ni mo ṣe jẹ́ ọmọ kan ṣoṣo tí gbogbo àwórí bi torí èmi ò ní lajú sílẹ̀ kórúkọ ògún fún mi ní èrè bàbá ńlá gbogbo àwórí ṣe mọ̀ pé ìdílé ọba lèmi náà ọmọ ọba lèmi náà ọba náà làdé làwa náà ń dé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe dé adé tí yẹn wọ́n nígbà tá bẹ̀rẹ̀ sí tá gbogbo ẹ̀ síta my darling we are going to do that very soon kìíní yìí piss me off you shouldn't have done it sir i'm not challenging you and you know that very much that what i will not do i will not come out and say it you know me very well my darling kabiyesi abdulkabir. lálẹ́gẹ́ ọba lálẹ́gẹ́ ẹkùn ọlọ́tà tìlú ọ̀tà ọmọ ọlọ́tà odò ọmọ aródẹdẹ wọmi. ló bá rà ló dá ló ló kọjá ní ah, ẹ̀wọ̀n ọdún tó ṣùgbọ́n wọlé ó ní tó fi ká fọwọ́ sí ìdí onílé ikú ní ẹ̀dẹ̀ ènìyàn kí yàbẹ̀ ó ní tó tó wọ́n ṣiṣọ́ láàrú lórí ènìyàn kí yàbẹ̀ ó ní ibi tó kọ ní sọ́jà tàbí ó ní ibi tó kọ ẹ̀ṣọ́ níbi tó ti bọ̀ ní ọ̀nà ìfẹ́ ló wá gbéra ló dé ọ̀tà bí pé lọ́tà àwọn ẹlẹ́yẹ wọ́n ẹ̀yá ní ìlú fún ẹ̀ wá pàdé ẹ̀ ọba ọ̀tà yìí. This man is crazy. Ìyá ní ìyá ní mo kò àwọn náà wá pàdé ọba ọ̀tà. Ṣẹ́rí pọ́ tún forí ara wọn gbára wọn. Ṣẹ́rí téèyàn bá ń purọ́ it takes lot of wisdom it takes lot of work láti máa pa irọ́ Ko dẹ̀ máa dúró sí kó dẹ̀ máa fọ́lù ẹ̀ lọ tó ní ṣubú wá ṣubú ṣáà ni. ẹni tẹ́ ẹ sọ pé ó o ó lọ sókè tẹ́ ẹ ní ẹ̀ẹ̀mọ̀gbà tí ó di tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjọba ẹ tún wa sọ pé ìyá náà ló tún wá pàdé excuse me ọba náà má sọ tẹnu mi. Mm ẹnu ẹyẹ ò gbọdọ̀ pàkúta láyé tó bá kọ̀la àtúndọ̀la. nígbà tó pàdé ẹ̀ ó ní bó pẹ̀lẹ́ o ó ní bó ló ṣe jẹ́ torí wò kí fẹ́ máa rókùnrin sójú. ìyá òkè fẹ́ máa rọ́kùnrin sójú ìyá ìlú dẹ̀ lọ pàdé ẹ̀. hello. ó ní òun lọ ọ̀run ìdàgbàna wà dàgbẹ́ lórí babaláwo fáyé ní ewu wọn ní kò táwọn wọn ṣe àwọn náà táwọn yìí ṣe wọn ní kọ́pù lọ́sọ̀dọ̀ òde nígbà tó dúmọ́ wọn mú báyìí kí ó padà lọ wọn wá gbé òkú kaná sídìí ló pàlà fún egedege ìgbà wọlé kẹlẹ ẹ lọ́jọ́ kó sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní mu omi nóòdù wọ́n bẹ̀rẹ̀ sí ní mu omi nóòdù àwọn nípa àkókò làwọn nípa gbà kó mú ọ̀run bìlà ló mú ọ̀run bìlà tó bá bomi ó mú olólórí olómi rè olórí orí ó sì bẹ́ẹ̀ gbé àwọn ọ̀kọ̀ ló gbà. ó sì bẹ́ẹ̀ gbé ọ̀kọ̀ dọ̀kọ̀ ló gbà omi ti tutù ọ̀pá yìí ọ̀run bìlà kú làdìgbò wá sọ̀rọ̀ ọ̀run mi là ọmọ ọwọ́ padà sínú òde ẹ̀lẹ́ bá dọ ẹ̀yá ní ìdìbò fún ẹ̀ lọ́wọ́ lọ́dọ́ ọ̀run làwọ̀ ọba ọmọ ẹ̀jọ̀ lẹ́yìn èṣù tí wọ́n fún ní ẹ̀yẹlé pẹ̀lú àgbàdo bó ṣe fún pàpà fúfú pàpà fúfú pàpà fúfú pàpà fúfú lónìí òun mi ó ní kírè wọn ò rẹ́yẹ lérí ó ní gbọ́ ó ní kẹyẹ ló wà nínú ó ní léyìí ló kú wá fún lóúnjẹ báwo dábàá wọn ó lé ẹ̀wọ̀n gan tó gbóló ẹ̀ lẹ́yìn olóyè mẹ́ta ló wà nínú ó ní mẹ́ta wọn ní kí wọ́n kó òkú tó báyìí ó fagulẹ̀ ìjọ bẹ́ẹ̀ wò ló fàdé ọ̀rọ̀ gbéra lọ́wọ́ àpòlísì ọ̀rọ̀ mẹ́rin lọ́sí lọ́mí sọ ọ̀rọ̀ mẹ́rin ọ̀dọ́ bàbá òdò láti bá bá yẹn òdò bàbá òdò láti bá bá yẹn òdò bàbá òdò láti bá bá yẹn mo sì jẹ́ ìyẹn. ọjọ́ lánìí bá ìrẹsì ọlọ́kà kọ́ ṣùgbọ́n púpọ̀ nẹ̀bi gángan tọ́gbìlà kan ṣàbẹ̀wò sí wọn nìyẹn. ìrètí hmm. ọlọ́ta pọ̀. ibi tó tọ́gbìlà sùn sí ládùn lọ́jọ́ sí olábàá tó sùn sí ládùn èkìtì ibẹ̀ lọ́sọ̀tọ̀ òkè jẹ dẹ̀tílì sí tí mo ta kù wọ́n wípé òkè jẹ tí ó pé méjì o ìfẹ́ ló wà ọdún bíi lákàjà bẹ̀ yẹn sùn ní mo lè mú fa bẹ̀ mo lè lè ṣàlàyé bẹ̀ mo sì gbàgbọ́ bí adélẹ̀ àdìsọ̀mọ́lówó ifá lórúkọ mi láti rí láti ìlú ìgbàrá ogun èkìtì. ṣe rí i pé wọ́n tún sọ sí lẹ́nu <laughs> wọ́n tún sọ orúkọ ẹ̀ sí lẹ́nu wọ́n sọ ibi tó ti wá sí lẹ́nu so òun ò mọ ibi tóun ti wá àwọn tí wọ́n invite ẹ̀ wá ni wọ́n máa sọ yẹn fún go and tell it to a fool kábíyèsí sà ẹ disappoint me but it's your choice you are a game i'm a gamer let's go there bẹ́ẹ̀ ṣe di ọba a máa tó gbé jáde a máa padà lọ sí ìtàn níbi tá a sọ sí níjọ́sí i still have all my notes. Mm. Hmm. Now from my point of view and my understanding it's ìtàn Àwórì dá yàtọ̀ gédéǹgbé sí gbogbo nǹkan tí bàbá yìí sọ nǹkan tó dẹ̀ gbé wá fún ni pé láti sọ pé Ọ̀tà ó superior sí gbogbo Àwórì pátápátá sí Ọlọ́fin Ògúnfúnminírè gan fúnra rẹ̀ bàbá ẹ máa love mi bàjẹ́ nígbà tí mo bá bẹ̀rẹ̀ mo bá bẹ̀rẹ̀ history ẹ ṣe mọ́ bí tá a fi sí last time èyí ni èsì mi fún àlàyé tí ọ̀gbẹ́ni Gbàgànbí Ajẹ́lẹ̀ aníṣọmọlọ́wọ́ ifá láti Ìgbàrá Ẹdó Odò Odò Odò Èkìtì Oǹdó Èkìtì àbá ọ̀nà ṣe ń pè tí wọ́n ṣe lójú fọ́nrán tó wà lórí gbogbo ẹ̀ka ayélujára káàkiri. Hmm? This is my own summary of this all this rubbish. ìtàn Àwórì ó yàtọ̀ gédéǹgbé sí ìtàn irúnmọlẹ̀ ìtàn irúnmọlẹ̀ ni ọ̀gbẹ́ni yìí sọ tó wá fẹ́ fi borí ìtàn Àwórì mọ́lẹ̀ kó lè sọ pé ọ̀tà irúnmọlẹ̀ ni àwọn tó wà lọ́tà irúnmọlẹ̀ ni bàbá ẹ̀ ní láìkì kí n bẹ̀rẹ̀ history yìí padà ẹ̀ mọ̀ pọ́wọ́ mi máa dá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká fojú wo ìtàn méjèèjì wọ̀nyí gbogbo ibi tó wà láyé òde òní kò sí ẹ̀ka kan tírú mọ́lẹ̀ tí wọ́n gbàbẹ̀ kọjá kò dẹ̀ sí ìtí olódù ọmọ rẹ̀ tí baba god Chineke mee tí wọn mọ̀ sí ní gbogbo àgbáńlá ayé. tá a bá ń kí ifá wọn á kí láké wọn á kí lóko títí délé ọ̀rọ̀ ògún ọmọ ògboyè àbí bẹ́ẹ̀ kọ́. ohun tí ọ̀gbẹ́ni wa yìí láti èkìtì tí wọ́n sọ yìí kò ní ṣe pẹ̀lú ìtàn ṣùgbọ́n nípa àròsọ àdáyébá ṣùgbọ́n tó máa sọ pé káwọn ọmọdé kan wá kan wá sábẹ́ abẹ́gi wọ́n máa sọ ìtàn láti fi káàmù wọn dáhùn. àròsọ imagination nǹkan tó ń pè ní tóyìnbó ń pè ní fiction nǹkan tá a rò pé ó lè rí báyìí tán máa mix gbogbo ẹ̀ papọ̀ tóyìnbó bá ṣe fíìmù wọ́n ní everything in here is fiction including the names used so ẹ wá fẹ́ sọ̀tàn Àwórì the fiction kò lè pọ̀ kò lè jẹ lọ. ìtàn àròsọ nípa àwọn àgbààgbà àná àwọn ìyá mi àjẹ́ tí kò sẹ́ni tá a máa pè tí kò ní jẹ́ hmm. irúmọlẹ̀ ni wọ́n. kó tó di pé later on hmm, àwọn náà wọ́n farabalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní meet pẹ̀lú ènìyàn ẹlẹ́ran ara wọ́n wá multiply ọ̀nà ṣe máa ń sọ pé àjẹkù ẹ̀ ń yọ̀ ọmọ tó fi sílẹ̀ olórí ẹlẹ́yẹ ni. ọ̀gbẹ́ni wa ẹ̀wọ̀n yìí wọ́n sọ wípé ènìyàn ò tí ì dáyé nígbà yẹn ẹ jọ níbo ni wọ́n wá ti rí gbogbo ìtàn ìbùnbù ìbùnbù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tí wọ́n sọ wọ̀nyí níbo ni wọ́n ti ka àròsọ wọ̀nyí tí wọ́n gbé wá fún wa ó ṣojú àwọn páwọn rí kà nínú odùfà ṣé bàbá wọn gan ti wà láyé ńgbà anyway wọ́n sọ pé hundred years ni wọ́n lò nínú kó tó bí wọn olójẹ gbọgbà tán dáyé tán tán di bọ́ ṣe dàyé sí wọ́n bẹ̀rẹ̀ sí ní bóra ara rún mọlẹ̀ náà ni ṣe mọ̀ pé nínú ọ̀rọ̀ wọn wọ́n sọ wípé ènìyàn alẹ́ran ara kankan kò tíì sí Mythical. Kò síyàn lára ara rẹ̀ kankan nígbà yẹn. Àwọn wo lẹ wá fẹ́ kó gbé nǹkan tẹ́ ẹ̀ sọ yìí? Ẹ fẹ́ kán gbé mi. Ìtàn àròsọ nípa ọ̀tà ó yàtọ̀ sí ìtàn àbáláyé ẹ o kábíyèsí ìtàn àròsọ ìtàn tí àwọn òyìnbó tí wọ́n gbé sílẹ̀ tó fẹ́ kẹ́ máa gbàgbọ́ nítorí nǹkan tí Àwórì fojú wọn rí nígbà yẹn ìtàn àròsọ ó yàtọ̀ gbogbo wa kọ́ ló pònú o gbogbo wa kọ́ ló pònú rárá rárá ẹnìkan lè po kẹ́nìkan rìfúsì pé òun ò mú àwa àwa òṣòponú. tí àwọn kan bá ń sọ̀rọ̀ kí sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí gbọ́rọ̀gbọ́rọ̀ kó dẹ̀ máa rántí fèsìfèsì. ìtàn àròsọ ọ̀tà ó yàtọ̀ sí tán Àwórì tí Olódùmarè yan ó yan ènìyàn láti gbé e kalẹ̀ gẹ́gẹ́ bí ìran àti orírun. kábíyèsí èmi pẹ̀lú máa mú nǹkan lẹ̀ lórí lórí kínní i'm coming back next saturday bẹ́ẹ̀ ṣe di ọba a máa gbé jáde. ìtàn àwórì òun nìkan ló ní í ṣe pẹ̀lú ọlọ́fin ògún fún mi níre ìgbà yẹn ni nǹkan tí wọ́n ń pè ní Àwórì ló bẹ̀rẹ̀ kì í ṣe nígbà tí àwọn orúnmọlẹ̀ jọba káàkiri irú ìtìbọ̀dá mímọ àwọn orúnmọlẹ̀ tó jọba wọn yìí. ọba jíjẹ ẹ nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ pẹ̀lú adé láti orí Ọbàtálá pẹ̀lú Odùduwà àti àwọn ọmọ wọn tí wọ́n bí sáyé. Kalẹ̀ tó kọ́kọ́ dé adé nílùú Ọ̀tà. Bàbá, <laughs> let's go there, sir. Ǹjẹ́ adé, adé ọba ọlọ́tà, ṣó jẹ́ ìran ọmọ Odùduwà ni tàbí ìran ẹlẹ́yẹ? torí ẹ̀ ń claim pọ̀ ọmọ ẹlẹ́yẹ ni àwọn ẹlẹ́yẹ ò kì í dé adé wọn kò sí obìnrin tó ń dé adé kò sí obìnrin tí wọ́n ń pè tó ń pè ní ọba àwọn ìyá mi ọ̀pàkí ọ̀làkí àwọn àgbàlagbà àwọn ọ̀nà ọmọ kóbi ẹ̀ tuntun náà wọn ò o gbogbo rubbish táwọn obìnrin òde òní tí wọ́n ń ṣe tó máa sọ pé torí pé àwọn ti jẹ chief àwọn ti jẹ kinní kan àwọn jẹ nonsense tó máa lọ gbé adé sórí òun ló ń jẹ́ kó máa ṣìwàwò ìtàgbè lobìnrin máa gbé sórí. gbogbo ẹ̀yin sẹ́rẹ́kọdé ẹlòmíì àtún lọ mú adé tí wọ́n gbé kinní síwájú ẹ̀ báyìí mi ò ní sọ kinní yẹn kinní ni wọ́n ń pè é ẹni kọ́ lọ ṣe fún yín ẹ gbé e sórí kò wá sí nǹkan tẹ́ máa dáwọ́lé tó máa yọrí sí rere kò sẹ́ni tẹ́ máa wúre fún tó máa ṣe ṣe fẹ́ sọ kinní abẹ́yìn di kinní ni. gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ ìyálájé ìyálọ́jà ìyá oní igbá ìyá oní báfù ìyẹ kìnìkan kìnìkan ìyá olómi ìyá elépo ìyá aláta tẹ́ máa lọ ṣe adé tẹ́ máa gbé sórí. ẹ mọ ohun tẹ́ ń ṣe ni ẹ má bínú o ìtagbè lẹ máa gbé sórí. ìyá ìyá mi relu ni ṣé tún ti dá mi mọ̀ sí lẹ́ni. adé ọlọ́tà ṣé tìrún Odùduwà ni àbí ti ran àwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn àgbàlagbà òjijì fìrí arógbá aṣẹ má anamọ hmm. kí yeye ọtún náà. Don't talk about don't mix mythical issue with present day. Ẹ̀yin sọ ọ̀rọ̀ ten thousand years before Jésù Christy báwo lẹ ṣe mọ history tẹ́ ń sọ ṣífà náà lẹ mọ̀ débẹ̀ àròsọ ni tẹ́ bá rí ìwé iṣẹ́ kan tẹ́ jí tí wọ́n kọ nǹkan sínú ẹ̀ tẹ́ mọ ìtumọ̀ ẹ̀ tí ẹ mọ ìtumọ̀ ẹ̀ ẹ má yẹ kó rí bẹ̀rẹ̀ sí ní san yín o torí àwọn bàbá yẹn wọ́n máa ń kóòdù nǹkan ọ̀rọ̀ sọ káwọn ọmọ kan má bàa lọ lòwé yẹn nílòkulò ẹ tẹ̀lé mi ká lọ nílé Ifẹ̀ níbi tójú mọ́ ti mọ́ wá Ifẹ̀ ò dáyé ó wà. Ifẹ̀ òòyè làgbò ọmọ olódò tẹ́ẹ́rẹ́ ọmọ olódò kan ò tàràrà odò tó ṣàn wéréke tó ṣàn wéréke tó dá ìkúlé ọṣilẹ̀ tó dá bàtà. tó dé kùlé adélawẹ̀ tó dòkun onípele ò gbọ́dọ̀ bá wọn mú abàjà wọn kò

<sighs> lásìkò Ifẹ̀ òòdáyé ní ti Ọbàtálá tí Ọlọ́run dá ilé ayé lẹ́yìn ìkún omi you know I've been telling you lásìkò Oyèlàgbò ni wọ́n ja ogun ti Oòduà. Oòduà wá gbégbá orókè. Òun ló sọ Odùduwà di ọba lé wọn lórí nífẹ̀ òòyè làgbò. Òun so sọ ọ̀pọ̀ ọmọ kóòtù òjíire di ọmọ Oòduà lónìí. táwọn ìdajì ń bẹ̀ tó dẹ̀ ń jẹ́ ọmọ Ọbàtálá ọba tárìṣà ọba takuntakun lóde Ìrànjẹ́. Hmm. àpẹẹrẹ wà o tá a fi mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara làwọn tá à ń sọ yìí àtọbàtálá ni o àti òdùwà ni o èèyàn ni wọ́n wọ́n kì í ṣe irúnmọlẹ̀ nígbà tí agbára bá pọ̀ ló máa ń yíra padà. wọn kì í ṣerún mọ́lẹ̀ ẹ̀yin dẹ̀ sọ pé gbogbo nǹkan tẹ̀yin ń sọ yìí bọ̀dá mi ara ẹ̀yin tẹ́ jẹ́ kí cream kó kó wọ́n fóbìnrin rẹ̀ ẹni gbogbo nǹkan tẹ̀ sọ ẹ ló ti happen ten thousand years ago were you there were your parents there While your forefathers there, 10,000 years. Ah, so this, ah, so Monty. Jésù gan go mọ̀ pé òun ń bọ̀ Over four thousand là ń pè lójoojúmọ́. Èdìdì ni. Ọ̀gbẹ́ni bọ̀dá mi gbàgàn bí aníṣọmọ lọ́wọ́ fá wọ́n sọ wípé ìyá ríkìmoko ló kọ́kọ́ jẹ nílùú Ọ̀tà bàbá ńlá arọ tó jìnnà sóòótọ́ ni bàbá ńlá arọ tó fáìn ìyá tí bàbá yìí sọ pé ó jọba ó jọba ó jọba nílùú Ọ̀tà nígbà yẹn ṣáwọn náà wá bí àwọn tó ń jọba lóde tèní ni àbí èèyàn ṣáà ń fọmọ sílẹ̀ tọmọ ẹ̀ máa tún jọba tó máa tún jọba tó máa lineage ni. àbí báwo bàbá mi ọba Lanlẹ́gẹ́ ṣé ìran ìyá Ricky Moko ni àbí ọmọ ọmọ ọmọ ọmọ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n níyín bàbá bẹ́ẹ̀ ṣe dọ́tà gan ẹ má jẹ́ ká tún lọ bẹ̀rẹ̀ sí ní wú kínní ìjáde o ẹ mọ̀ pé ọ̀rọ̀ Àwórì ó jẹ mí lọ́kàn ó jẹ mí lógún ṣe rántí ibi tá fi sí ṣe rántí ibi tá a dá dúró I embrace you, I celebrated you, we did program together and I thought it, my Bygone was Bygone. A máa of sọ̀rọ̀ phone. But eléyìí tẹ́ tún gbé daddy. I tún you won't nǹkan míì daddy. And dẹ̀ mọ ọmọ tẹ́ ẹ ní. Ẹ mọ̀ pé ọmọ Tádé ṣe. Tó bá toba nǹkan kan tó burú ní tó bàjẹ́ nípa Àwórì ó máa jáde ó máa ṣe mọ̀ pé nínú kíní yín tẹ́ ṣe nínú kíní fọ́rùmù yín tẹ́ ṣe ṣe mọ̀ pé gbá náà lẹ ṣì gbé síbẹ̀ alẹ́ ìṣe ọmọ Àwórì èmi á dẹ̀ láyé gbogbo ẹ̀ fún máa inú ẹ̀jẹ̀ ní kíní yìí wà ó máa ń rùn ni. tó bá bímọ níṣò ewúrẹ́ kò ní lọ sọ́dọ̀ ìsọ àgùntàn lọ ilé ewúrẹ́ ẹgbẹ́ ẹ̀ ló máa lọ. questions ni mo béèrè lọ́wọ́ yín o ṣé ìran ìyáRíkì mo kò ní yín tó sọ pé ó bímọ kan ṣé ìran ọmọ yẹn kan ṣóhun lẹ́yìn ṣóhun ni bàbá ńlá yín ṣé bẹ̀lẹ̀ ti gbàjọba torí màá gbé bẹ́ẹ̀ ṣe jọba jáde gbogbo ayé àbá wa gbọ́. ẹ mọ̀ pé mi ò kì í threat nǹkan tí bá máa ṣe ni màá ṣe ẹ mọ̀ pé àwọn obìnrin Àwórì pàápàá jùlọ àwọ àkẹsàn àwọn ọmọ àkẹsàn atalẹnu bí nǹkan míì atajọsìn ni wá. ṣé ìran ìyá ríkìmọ̀kò ní níbo nìran wọn wà ìyá tẹsán kan yẹn níbo nìran wọn wà lénìí Eh, uncle mi ẹjọ́ ẹ wá sọ fún wa ẹ wá sọ fún wa ẹ wá dá mi lóhùn o ṣáà pé mi fi oṣù méjì sílẹ̀ plus minus tí mo fi ṣe research tí mo fi kára mi tí mo fi calm down láti sọ̀rọ̀ ó yá ẹ̀yin náà wá dá mi lóhùn eléyìí kájọ gbégbére kíkaná. nǹkan burúkú wọ̀nyí ẹ fi ń da ọpọlọ àwọn ọmọ rú ẹ fi ń da ọpọlọ wọn rú they don't know who they are they don't know what they are they don't know where they belong they don't know their source they don't know their roots ẹ fi ń da ọpọlọ rú ni nígbà tọmọ tèmi bá tún ríru eléyìí sìn á ní ìyọlá yín ká ṣèbọ́tọ̀ ní nǹkan tẹ́ ẹ sọ fún wọn ọ̀tọ̀ ní nǹkan èwo tún ní nǹkan tí bàbá yìí tún sọ ń bì báyìí mo dẹ̀ mọ̀ lọ́ọ̀yà lọmọ mi á ní jókòó kí n máa wá ṣàlàyé ni á fi question á fi fọ́ mi ní ìfún tó yẹ pé a máa a máa búra a máa tún tọ́sọ́ra wa lójú ní kóníkálùkù tó lọ sùn tó bá fi lè bá pàdé. nǹkan tẹ́ ṣe sọ pé tán ṣe yọ history kúrò nínú subject in nìyẹn because you don't want people to know their roots. You don't want them to know who they are. You just want them to máa gbé gbunduku. Kẹ́ lè máa ṣa nǹkan jẹ lórí wọn. Kẹ́ lè máa fi tọ́rọ́ kọ́bọ̀. Kẹ́ lè máa fi gba ẹ̀yin náà nǹkan táwọn òyìnbó ṣe. Eh? Ẹ fẹ́ máa fi pàǹdà ẹ fẹ́ máa fi gba góòlù lé ayé àwọn ọmọ lọ ní èmi ọmọtádé ṣe ọmọ tí gbogbo Àwórì bí mi ò ní gbà ẹ̀yin náà dẹ̀ mọ̀ mi pé mi ò ní gbà. ojoojúmọ́ ni ọjọ́ kan ìtàn kan ni ọjọ́ kan ìtàn kan ni ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ níkẹjà tí nǹkan tó ń fẹ́ ṣe tó bá fi lè ṣẹlẹ̀ ìtàn máa yí padà ni. ìtàn kẹjà máa yí padà ni the same thing náà ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbẹ́sà ìdí ọ̀kẹ́ tí yẹn fi mú wọn tó fi ń lù wọ́n pa tó fi ń pa wọn tó fi ń fi wọ́n ṣe pẹpẹ sóòpù lójoojúmọ́ tó máa gbalẹ̀ wọn tó máa tà ẹ̀ tó bá sọ̀rọ̀ báyìí ó máa pa ni ó bá dẹ̀ ti pa báyìí ó máa disappear ni wọn ò ní rí mọ́ òun fẹ́ kó ìran ìjẹ̀bú ìlíṣàn ó fẹ́ kó wọn wọ ìdí ọ̀kẹ́ kí gbogbo réèsì àwórí ìdí ọ̀kẹ́ kó lè kúrò. èmi àti yín a máa fa nǹkan tó pọ̀ nílẹ̀. ọmọ àwo orí níwà ìgbà ayẹmí ètù ètù mi lára o. bí ẹ̀dẹ́ yìí tó orí ṣáá. sú mi lára o mi ò ní gbé sájò mo dẹ̀ ṣe fi ṣọwọ́ sílé ló dẹ̀ ń débẹ̀ láyọ̀ àtàlàáfíà ẹ má sọ pé nítorí pé wà ń bẹ̀ kẹ́ bàjẹ́ ẹ lè bàjẹ́ ayé òyọ kò bọ́ kò pọ́pọ́pọ́ pọ́ síbù. tó bá wá jẹ́ sí pé ìyá tẹ́ ẹ sọ̀rọ̀ yìí ló bí àwọn tó wà nílùú Ọ̀tà lénìí dájú ṣáká. Bàbá mo ní àǹfààní láti sọ fún yín wípé ẹ ń ṣèrànlọ́fin ògún fún mi níre ẹ ń ṣàwórì. Hello? Yeah tó bá yẹ pé ìran ìyá yẹn ni yín ìran ìyá ríkì mo kò ní yín tí ọmọ ẹ bí ọmọ ẹyọ kan ṣo tó dẹ̀ multiply multiply dé ọ̀dọ̀ yín ẹ kì í ṣọmọ Àwórì ẹ ṣe ìran ọlọ́fin ògún fún mi níre so torí mo gbọ́ sí tẹ́ lọ béèrè tẹ́ ń béèrè nípa adóodò ara àwọn politics tẹ́ ń play nìyẹn láàrin àwọn ọba yẹn tẹ́ ń forí wọn gbára wọn bàbá Not because you're a professor that you have to be banging heads together in a woolly land, sir. Ẹni tí ò bá dẹ̀ ti bọ́ lọ́fin, ògùn fún mi ní ìrètán. Ẹ kìí So ẹ má pera yín lẹ́wòórì mọ́, henceforth. àwọn nànàmú tó ń tẹ̀lé yín kiri ẹjọ́ máa lọ ṣe kingdom tiyín ẹ má bínú ẹ̀yin bàbá mi because ẹ̀yin gan ẹkàn sùn níbì kan náà ẹ̀dẹ̀ gborí síbì kan náà ni mo dẹ̀ sọ fẹ́ yìí kan mo ní rìn àjò tẹ́ rìn yìí mo ní tó bá máa bounce back mo níbi tẹ́mi ọmọ tádé ṣe máa jókòó sílẹ̀ tí màá fẹ̀yìntì ó ti bounce back àbí kò bounce back. ìyá tẹ́ ẹ wá sọ pé òun ni ọta omi yìí wọn ò tún ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú Oòduà náà nìyẹn ìyẹn ìyá Rékì Mokò yìí wọn ò ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú Oòduà ìyá dá dúró gbogbo ilé ayé àwọn nìkan náà ní. wọ́n kọ èso Oòduà wọ́n kẹ́yìn Ọbàtálá gbogbo ohun tó ń jẹ́ Ọlọ́fin pátápátá ìran Odùduwà ni tí ìyá bá ti wá síwájú Oòduà ọ̀tá àti ọlọ́fin ògùn fún mi níre àtàwórì ẹ jẹ́ ká dànù. I think you've gotten what you want. You want your own kingdom. Fine. gbogbo ẹ̀yin ọba Àwórì ṣe ti mọ̀ ń sìn wípé ẹ tí ì ní head office. níbi tójú ògbé tì yín dé níbi tí ojú ògbé tì yín dé ẹ má jẹ́ tí ì sọ kankan. ẹ ní nǹkan kan gbogbo ẹ̀yin tẹ́ rọ̀ mọ́ ọba abdulkabir láńlẹ́gẹ́ láńlẹ́gẹ́ ẹkùn ọlọ́ta tìlú ọ̀tà the kingdom of on its own the empire gbogbo yín pátápátá ẹ kì í ṣe ọmọ àwórì ṣebí nǹkan tẹ́ fẹ́ proof nìyẹn. ẹ lè fi tàn ẹ lè fi tàn kí tàn ẹ lè fi bà ayé tiwa jẹ́ o ibi tí ẹ bá fi ìtàn da ọpọlọ àwọn ọmọ tí yín rú dé nítorí ogúnkógún ẹ bá ń bẹ ẹ níbo náà ti rí adé tí ìyá fi dọba tẹ fi ń pè lọba tí that thing tó fi pè ní ọba ọwọ́ ta nìyá ni adé ìyá wà níbo náà gbé pamọ́ sí. níbo náà gbé pamọ́ sí níbo náà gbé adé yẹn pamọ́ sí àfẹ́gbọ́ nígbà wáṣẹ̀ wọn kì í jọba obìnrin ò tiẹ̀ ọba kẹ obìnrin lè jẹ erelú wọn lè jẹyà lóde wọn lè jẹyà lájé wọn lè jẹyà lọ́jà tó bá di pé ẹ̀yìn ilẹ̀kùn wọn á jẹ olórí. ọ̀gbẹ́ni gbàgbọ́n bíi ajélẹ̀ aníṣọmọ lọ́wọ́ ifá ẹ sọ pé àwọn ìyá mi ẹlẹ́yẹ ríkì mo kò páwọn ni olórí àwọn àjẹ́ mo láyọ̀ láti sọ fún yín pé you are talking in the wrong. it's a mythical thing why ancestral father and that of entire Awori Awori land belongs to Olofin Ogunfunminire is the spiritual head of Awori kingdom. Eyo ọmọ ọ̀tà, èwo lèwo o. Torí kẹ́ ẹ tó pinnu láti gbé olùpìtàn wá. Kẹ́ lati tó pinnu láti gbé dìde wá sílùú ọ̀tà. Ó ní láti ó lọ́wọ́ kan àròkàn nínú fún yín ni tí o bá lọ́wọ́ kan àròkàn nínú fún yín ẹ ní lọ gbéyàn wá láti yànyàn lọ́hùn yẹn kẹ́ni kó wá pàtàn fún yín lọ́tà. ọmọdé tó bá dẹ̀ fẹ́ jogún kógún á pàtàn kìtàn ọlọ́fin ògúnfúnmi níre ni olórí ilẹ̀ àwórì láti ìpilẹ̀ṣẹ̀. Ireo, o èmi lọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín sàwáwù déédéé ìyá fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ajílàrán ẹran òjewé olóbùtú jẹ ọmọ arúgbó olúfà tó ń tòṣùmàrè ọmọ àdàgbà má da kan gẹrẹ àkẹsàn lẹ́rìí ni mí ọmọ agbẹ̀bí òmùwẹ̀ ọmọ agbẹ̀bí òmùwẹ̀ ọmọ agbẹ̀bí ayé tó gbẹ̀bí ọ̀run ọmọ ibi kan wọ́lọ́wọ́lọ́ ọmọ ibi kan wọ́lọ́wọ́lọ́ tó tọ̀run wá sáyé àìgbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn á kọ́pa á kájẹ̀ ó dọ̀run alákejì ni èmi lọmọ tádé ṣe ẹfun ṣayọ òṣòwò ọ̀pọ̀ borí ọ̀rọ̀ pàdé ẹni ajé ń wá kiri mo kí wa wípé láyọ̀ èyí tó kù ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ nígbà tí mo bá gbé ìtàn bí bàbá mi ọba Lanlẹ́gẹ́ Lanlẹ́gẹ́ Ẹkùn bí wọ́n ṣe di ọba gbogbo àwọn ọba tó ti jẹ before them gbogbo àwọn prọ́sẹ́sì wọn gbogbo ẹ̀ la máa yànnàná lójú fọ́nrán yìí ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà.